for sixty two years a ní production kankan ní nàìjíríà pé à ń produce kankan ìlú tó bá ń ṣiṣẹ́ ó jẹ́ ká ní production company bí àwọn volvo tó máa ma assemble mọ́tò kò ń ṣe irọ́ tó ń pa fún yín pé iwọ su mọ́tò but à ń sọ fáwọn ọmọ yorùbá pé ǹjẹ́ tí àwa náà bá ti dá dúró ṣe rí gbogbo bíbá nísìn factories factories láràárọ̀ àwọn èèyàn máa lọ síbi iṣẹ́ àwọn tó fẹ́ ṣe cake oríṣiríṣi nǹkan ló ń ṣe níbẹ̀ sórí pé gbogbo bíbà yìí nísìnyí sórí pé ó busy sórí àwọn heavy duty truck sórí wọn but ọ̀pọ̀lọpọ̀ kò yé yí pé tí ìran eléyìí nísìn ó ń ṣiṣẹ́ lọ ní o ó ń ṣiṣẹ́ lọ bó ṣe rọra yẹn ní o but ẹ̀ ń parọ́ fúnra yín pé nàìjíríà máa work níbo lẹ ti fẹ́ ríṣẹ́ tẹ máa fi jẹ́ kó ṣiṣẹ́ kò lè work so it is time now that we break away from Nigeria. It is Koiki Media bringing the world closer to your doorstep.